kasri ha olaci kisra yanayin hi ba muhimmalatan ila nomin wata shididil muwahadatu ma ọdụ kpahiwe ikmardu kunule ibnu ahmad ibnu hibban ibnu muaz ọgbọdun chakale ma adọ abelele abu khatimu atamimi albusta hafizu sahibu tanasifu ọmọ hibana yìí iṣẹ́ ìṣàmọ̀lítàbí wéwéwéwé kwe àmọ̀lítàbí hun iṣẹ́ ní kùmọ́dọ́ àṣẹ̀híhù ṣẹ̀híhù ibùnú hibana ìdánmọ́ wọ táríhì iṣẹ́ ìṣòlítàbí táríhì gẹ̀ẹ́ do do والضعفاء شيش الضعفاء والثقات والثقات وغير ذلك بيك إجابة لله ibn hibani ọ̀yàlá àwọn ọmọdé wa táì máa tà àdékèwà kìchukọ́ lóhun chaka kìkú sẹ́nẹ́tì arbẹ̀ì na ọ̀hàmsí na ọ̀sàlásìmíàtì ikú ọdọ́dẹ̀rẹ̀ mẹ́ta nyɔdze nyawo mele ɔdɔ de ɖi mɛta nyɔdze nyawo mele ɔyɔku kɔntsi three hundred and fifty four bíi medina ti booster medina ti booster ɔyɔku bidumul muwahadati wasukuni muhumalati. ẹni kuma cokatun wayi ohun shi bunu hiban ṣe magi kọlu hulamani kọlu ibunu hiban wal hakim to ibunu hiban kiti makawata ẹni kawo jim abajo yi ohun shi hakim ẹni ohun shi hakim wa amma hakim amma hakim muhammad na abdullah muhammad abdullah ibnu muhammed ọmọ muhammed gẹ nẹ̀yìsáàbúrí yìí ó já nẹ̀yìsáàbúrí abu abdullah olùsí abu abdullah alhafiz ẹnẹ kì í hafiz yìí sí àwọn àdó hafiz ìṣe ẹnẹ kì í kálukura ní kátìtì ṣe hafiz yìí hafiz lukurani dọ́mọ hafiz hadisi dọ́mọ hafiz ilm àmójúlẹ̀ máa kí ni hafiz alukurani dɔmɔ hadisi dɔmɔ fikiu dɔmɔ nama bodudu ma bɛlɛ wɔyi urɔf bi ibunul bɛyi maa se mɔ ìpè pɔpɔla kpai ibunul bɛyi wulida ma biu sɛnɛtu ihida wa ishirina wa salasi miati. ọdọ dịrị mẹta yogun ọka mọtsi hijira kó o medina o ma biu mọtsi hakim wọ́sùn na tẹ̀sán ní ìfù ìṣẹ̀ṣà òun ní fi wéwèé gẹ̀ kẹl musta ìṣẹ̀ṣẹ̀ mustadriki wọ kɔgɛrihi ma kpabo kibɔ níbi àmọ̀lítà fún méjì wọ́n ta hamsi wọ arúgbó ìmìátì ikú ọ̀gẹ̀gẹ̀dẹ̀ ọ̀dọ́dẹ̀rí mẹ́lẹ̀ ní ọmẹ́lu ikú ọ̀gẹ̀gẹ̀dẹ̀ ọ̀dọ́dẹ̀rí mẹ́lẹ̀ ní ọmẹ́lu kòǹṣì hakim musannaf musannaf. ní ìṣòlítà bí ìṣèkà rahimahula ọjọ́ kí lójú mọ́mi ẹni ìṣòlítà bí lẹ́ta abdulrahman ibn hasan wọ́ọ̀lì tirimizi yẹni kí tirimizi gbà á wọ́n hasan náà yẹni tirimizi wọ́n ti gbàdé sílẹ̀ apìtì gẹ̀ wọ́n hasan náà hu ìwọ́n tọ́rù an anes kúbọ̀ anes. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول anas yana wuce gbọ́ kunu cọjọ́ sallallahu alaihi wasallam aka qala allahu ta'ala wajen ta yi aka ya ibnu adam yana wa manabi adam lau ataita ni bi kurobil ardi khotaya ma ci kuwal ya karabin wajo na ki khotaya amulibi gine-gine yake bayar madon ki ce kpako janile amolegi ya nani ni taka le wudu ɛwọn e tsodzodzi ya kpa ezonu bita kinodzodzi bɛ kinodzodzi ɛni e xɔtɔya azonobi. naam ojú yìí dàgbà dé alxɔtɔya pàzùnù xɔtɔya ɛmàtsaka bébì àdùbán ɛmàtsaka kí ni ọjọ́ mọ́tò bá mi inde kẹlẹ yìí bizùnù bìtẹ́ ọjà àdùbá yẹ okoyun takɔjɔ kiki do bayan itsɛun kẹ̀ẹ́tsà mo lébi elile o mọ ahilẹ lọ ma yẹn wọ́n yà lọ́kọ́ nani ìntẹ̀jìtẹ́ nìbu kọba ìrẹ̀mátò nàhàwọn ankum nùkàfír ankum sẹ́yìáti sẹ́yìáti lẹ́sẹ̀ xọ́tàyà adisige anabi sallallahu alaihi wasallam inna allaha tazawaja li an ummati al khata'u wa nisyan mastakuru alayhi na amsa ematsaka do ban ele tsɛ le ka tan ematsaka gake na ɔdzɔm do ba mi ele tsɛ le ka tsɛ tɛ gake ma do ba yɛ in kematsɛ ŋu be dzi shirika kpai kaba ir ama na du kia shirika kpai kaba ir xɔtɔ ya nugo ma lo ma nyu tsɛ kama mu da tsi shirika nu ela tsi kaba ir xɔtɔ ya tsi makfurun ayi makfurun arubaji ìṣe ohun anibisalaasa ohun ọjọ́ nífẹ̀ẹ́ láyà kí ni amọ̀lẹ́bí kì í ṣírí kàmá dán kì í kẹbá rí má dán lẹ̀ pẹ̀lú akẹrẹ bóun ọjọ́ náà kì í ṣe pẹ̀kọ́ pín ojú àná kí ni gbogbo kẹrẹ adẹ̀rẹ̀ láti ṣírí kù bí iṣẹ́ à ẹ̀ tó adẹ́kọ̀ pọ̀ òun dáná ìrẹ́jú kọ́ láàtẹ́yìtúkà bí kọ̀rọ̀ bí ha magufirata ọjà nfẹlẹ ni òun amadu ba kpẹkọ anẹlẹ duwẹ eke aha mui olivia gini gini lẹ gbalùkù tó màsí tsọka tó ojú kọlà kìdẹ zakari musanaf ọkàtún awalẹkì ẹnẹkì tsoli tàbí ìṣe tsoli rahimahullah alijumlatul akhiri jumla yóò tita láyé min hadisi pé hadisi kuma gba wáyé wakadira wa hu tirimizi yi eki tirimizi gba yẹtẹ bi tẹ maamihi ukpakọn wakọọla ishika an anis tubu anis kọọla ishika samitu rasulillahi sallallahu alayhi wa sallam yẹnu ṣe gbọ́ kunu ṣọjọ́ sallallahu alayhi wa sallam yakul. Cool ya ka qala allah tabaraka wa ta'ala wajana tek na albarka itate ishika ya ibnu adam wo ma nabi adam hadisi kidai o maro akini hadisu kudusi kukọlẹ ọjọ ìṣe hadisi kudusi kalamula kukọlẹ ọjọ nẹfẹ yóò lóhun ìṣe àmọ́ madua iha e alqur'ani e hadis o madua nabi sallallahu alaihi wasallam onu go ci wahayi ci ubo jana fayilo innaka ma da'awtani o jana fala ni wo ma nabi adam ina gbadu ku edon adiku akini ya rab ka hon do abelele warajawtani kala ce chungeju en ko chojo gafartu laka mamdu bawe alama kana minka ujele vidu kide kpawe wala obali onwa kulan tokola kide mi ade kaba du kehe biene ci kehe ojo do akin o ojo na fere lo mudu bami takwe enwe ijo lu koja go ihe do ya go shengi ge he de keshe ni reja o ci reja uteni ashe ni raja'u ashe ni ngeju ashe ni ikhlas ɛn kɛ kalu ɛyi e de hɛ do abɛlɛ kakɔ yɛn fɛlɛ mɔda do amala kɛ ɛn tɔ o tabi kumɛ kɔ tó o dun tɔ kpɔ levi lɛ lɛ ɔya mɛna kpalu o lɛ sariya kide hi alimurana yamhulahu ma yasha'u wa yusabbitu indahu umul kitab o jɛn ni. ekirọjeju imọdaduma ma ukpalu amakwa wene ekirọjeju ohun tí kò wẹ zunubi kẹtsi takẹ alutsi ẹbiọdze bi akọjọmduba ohun takalukọdza ge hẹdọ yẹ ke ongedzọdzọ de hẹdọ yẹ ongedzọdzọ eyi ayọda de hẹdọ yẹ kakọdza nẹfẹ lẹ ma ukpalu kanu eni oyom du baum tak mala ge hedo e ti afen eje fen e he ichi eni kide ma du baum o ise bitu ma yele pe ma o register je kuma me bina du bawa oje fen ni wala ubali wa kulan ya ibnu adam yana ma nabi adam law balagat zunubuka anana sama'i ima tsi kaki no levie ìṣe pẹkọ ya le zonoba wa kí o ìmájà kíní olevie kẹtsẹ tse pẹkọ ya le àti kàá ya le kíní seyi aati sẹńkẹlẹ jíjì bi zonobi tẹ má do kpalo àmà zonobi má kpalo ní tse wẹ kẹ náà lọ ẹ kẹ kàá ọjọ àkíní mo do ta ẹ má bi àdúgbò ní ilé ẹ̀fẹ́ lónìbáyé kólúmá yà abọ́ òbíkùn rẹ̀bí lọ́wọ́lá dọ̀á okùn ọ̀kadì kazawtun fasofa yakunu lizam ya yi mana yani innal lazina yastakbiruna an ibadati an shi kokon wala sayadkhuluna jahannama dakhirina àbí kò máa gọ màmá lè jẹ àkíní wọn lè jẹjẹ kó ń ṣe lóbi ní àkíní ọjọ́ mọ́tò bá mi gẹ̀ àbí lẹ́sẹ̀ náà kò máa ma wọn amátsẹ́ mẹ́ gadi siki dẹ́ máa olùjẹ́ àná máa pọ̀kọ́ wọn amátsẹ́ mẹ́ gadi siki dẹ́ wọn dùn ajali àkíní zunu òwò ẹ̀dá lọ ẹbí ọjọ́ tákì dùbọ̀ ẹ̀ àmà xatọ́ òun anabi sallallahu alaihi wa sallam ṣẹlẹ̀ ká ẹbí ẹ̀ lẹ́ bìẹ́ mẹ́ ìnàlá àtẹ̀záwọ́jẹ̀ lé an umati al xatọ́ anabi ma do ban wai amma a can kuma da ce zunub hata o ma do ban da shirka hata o ma do ban ka ta lashe na ruwa juba wajen fala ni lo balagat zunubuka anana sama ma ya kinu olivia kice kpakọ kwana gbogbo atujali ta kama ya ce tumas daga farta ne ta kwa mọ kunya ta wabi wabi a kinu ọjọ mudu bawo iṣẹ́ ni àdìsí kàgẹ̀ pẹ̀lú àdìsí sallallahu alaihi wasallam akini: wallahu afrehu bi tawbata abdi ọjọ́ wọn ṣe dàrú pàtúbà adùn èkì ìṣẹ̀tù yóò lè fi tabale. nánà tabalẹ̀ takọjọ́ lè ayẹlẹ ṣeun ilẹ̀ akini: kìíní lahu rabb yaghfiru dhunuba lẹ́yìn àmàjá yàkínní àṣekùn ṣe nọjọ́ kí àdàbí ẹni bá tákìsì rẹ̀já òun ìgbéjú ọjọ́ ní ẹ̀fẹ́ yóò ló kí wọ́n ṣe wọn lọ gbégbé lẹ̀gẹ́ ní skrini nílẹ̀lẹ̀ ọjọ́ wọn àṣe o ìṣe ọkẹ̀ mọ́ lọ ṣe àkínní astagfurula gbogbo lónà á ọjọ́ skrini yẹn e ta ó dé àdìsí highlight ọjọ́ ìfẹ́lẹ́ ní túmọ̀ rẹ̀já ó tẹ̀ ní ṣe ń pẹ̀ ohun dọ́kọ̀ àwọn tùmẹ̀jọ́ yẹn ọjọ́ ìfẹ́lẹ́ ṣe ń kì í ẹ̀gbọ́ kẹtọ́dábẹ́lẹ̀ kakonya velo mudu mudu baiki ishadago kwa alquran oje na velo kanib sallallahu alaihi wasallam kike ka Aye ayelele to wana dunga ola mi be ko levi ma nana ko jado ba ma iche ne tene dunu todu oje na velo ni wale seti tawbati lilazina ya'maluna sayyi'ati hatta idha khadara ahaduhum al-maut qala inni tubtu al-ana

ohun tí a yà kọjá náà fẹ́ lọ kà á níbi sàlọ́lá ọ̀sán kíkà ìjà àmọ̀nà màmí bẹ́ẹ̀ kà màmá gbogbo ẹ̀yàn màmá tán kọ́nà àṣẹbí ó má kúl yá ìbádí ẹlẹ́dí na asẹ̀rẹ̀fú àlà àǹfọ̀sẹ̀fún látàkọ́nàtú mìíràn àmọ̀tìlá iná láhàyà gífìrì zùnú bàjẹ́míà nàhú wàlùkàfọ̀rọ̀ rọ̀hìn ayé kìtà wọn àṣàbí wa àbí kọjá kàì ọjọ́ ìfẹ́lẹ́ ní wa níbi sàlọ́lá ọ̀sán kà á dùn. ami be kumacɛliga hɔra ye <laughs> ma tso furinyɔ asrefu ala anfusihim olevi du kɛmayi olevi adu loluhu olevi adu dzolu takina datsi yɛbɔ ŋgwata yakɔ anodudu ŋɔyɛbɔ ŋgwata ìṣe nà ilo nkè agwo ìṣe nà kùgégé nkè agwo ìṣe nà ògùntsɛkò nkè atsi bɛki tsi abe kuma mɔta bɛɛ. òun yà mọ náda tsi nakó àná òdúgbò òun yà mọ amúlẹ́fì ojoojúmọ́ yìí kìtì kaba ìrìlẹ́kẹ̀ ilé jíjì ehun ọjọ́ ìfẹ́lẹ́ ni wẹ́lẹ́ lẹ̀ kí ni bẹ tó kó kàkí ni káì ìṣe wẹ̀ yìí èyí mọ̀ mi ọjọ́ wọn dẹ́ pa ọ̀gẹ̀ ní kìtì abẹ́lẹ́ ni kókòjọ́ kẹ́ ni lẹ́yà kí ni kìtì abẹ́lẹ́ ni wẹ́kẹ̀ wà ní òhò ẹ̀hún ló kẹ̀kẹ́ ní kàkí ni jùmọ̀ mi ilé yìí bẹ́ẹ̀ nabẹ́ tẹ́ tí dẹ́n kẹ́ka inde kẹ́nabẹ́ kí tó jẹ́ wọn bẹ́ẹ̀ kí ilé kú ọmọ náà yìí tsenke hele ka gbogbo tugbɔ dzo ne fɛ le tse yɔ ama gbake alo le matini ke ŋu tɔ kakini inde kidodzo levi kele ku ɛdutɔ abɛ lɛ ɔmɔ na etsi tɔdɔdzɔ ka yi e. wòle le zina emutu na ɔhun kufara tɔ adi ke gba kɔdzɔ da hele tsi ohun kima de hun ku gɛ ohun gbodzi le kimu da de hun kele ku yɛ amda biye hadisi lekin yani sun mastagfarta ni akulu fiye bata mannana le tako ebi ohun ebi aduba alkore wọn ọjọ tse mọlẹ gafartu lẹka yẹn muhammadu bawẹ wọlá ọbaali wọn akula ń mana ṣiṣẹ rí hadisi gidẹ ha o ibẹ mẹkitọ yẹn ọjà ìfẹlẹ wọn tse kagẹ ya ibùnà adam yẹn ma níbi adam innaka law ataitani bi qurabil ardi hata ya ce ka gbale gudu ayele o mo lo ka me jale akini hadisi o yoji dagbade zunub bai khataya ko yoji ndaru meju me be ku hadisi igba tata kya ndaru meju na ku hadisi igba ama al hadisi go kate mam da bitugbo hadisi ka gbejo ruta ka we hele yo ganet talale e eh, page 58 le ya ibnu adam lau a taita ni bi kurabil ardi khataya sun malakita ni la tushrik bi shay'an la a taituka bi kurabiha magfira can kwale aka rabo kwale fiye kice kpeko ane taki ishe shi aduba wede bi aduba ami lefiye gine gine ya e ce kpeko ane ishe shi aduba ya e bi bin ehun ye ni sai alko de kpojo ɛdi shirika amanyɔjɔ kɛkɛn ɛtsi kabairi kɛkɛn ama ihe olebi ezunu bɛ ŋuma kɛmi summa stagfirtani tse kuma kala dɛ ama bi lie yi xɔtɔya maka kini summa stagfirtani no maka abɛlɛ ɛŋuma ka ɔdze ne fɛlɛ ni la tu shirik bi se a akɔ ɛtsi shirika amanyɔ kɛkɛn ojoji ŋun tse na ro edumɛ ɛtɛn fɛlɛ no wàá mi aduba kpɛkɔ anɛlɛ doa naam. hã Ah. Si lo atita la ehudojo dunia chaka kelekwa bojo de. ati tila ikire ishe lo uh, lo ati teni ehe eki dogba won le owa owa kete lo ati teni todo ogbodo achaka chojo kini inna lillahi wa inna ilaihi raji'un bojo ene du chi ki adabi abojo eje fe la ku adabi awale idabi amun do chuchu takweli akarabon wa o le fi kwa ni ya akarabo akarabo akarabo ha ya na súnmọ̀lẹ́kì tẹ̀ni tápẹ̀lẹ́ adékpohùn akamdàlẹ́ adékpohùn kí màgbó kọ́lọ́ ẹ̀ ṣáká àwọn olóde gínéegìní apìtì ìpadà ẹ̀kì imú ìpadà e ẹ̀kì ìpẹ̀lẹ̀ ìpadà ẹ̀kì tẹ kpẹkọ wẹni kpọ lọlọ ilẹ̀ tí kọ́lọ́ yẹ dẹ àmọ́ àmì ẹ̀ma ìṣírí kàgẹ́ ńlẹ̀ ilẹ̀ ṣẹ̀ bá àmọ́ àkàfìrì nàjẹ́ mẹ́mà iyì apìtì pa màá kí pẹ̀lẹ́pà máa kó yes máa kọ́ akábìnrin náà a máa wá kẹ́sí mùsùlùmí ẹ̀gbójí pé pa o dábàá kápẹ́ títà lé òun òwò ìṣẹ́ òun lùṣẹ́ òun lókẹ́ ó pa ẹnu lébi ẹ̀ ọkà tètè ní a máa akábìnrin pa màá dọ̀ lébi òun màá kọ́ tán tó dẹ̀hùn ọjọ́ ìfẹ́lẹ́ ni tún mọ̀lẹ́kẹ́ tẹ̀ni látò ṣíríkì bíi ṣé à pẹ̀lú adẹ́pọ̀ wọn ṣíríkì àmọ́yún la bí kura bí ha magafira tọ ilẹ̀ tó dábẹ́ lọ́jọ́ má bùkátà tí kẹ́ bíú tákìlú báyẹ́ ni lánàá lójú kó tábẹ́lẹ̀ ojójì dàgbàdé zùnú bí báyẹ́ àkọ́tọ́yà tí nàá lójú mẹ́rin tó atirimizi ẹnna ìgbàdí sèé wàhùn màtí nà èchì tààrí ismuhu Muhammad buni isa odunchi Muhammad ama isa tirimizi tirimizi kaka ɛgbɔlɛ odo ehun tsi muhammed ɔma isa ibunu sɔwurɛti ama sɔwurɛti bi fɛtihi muhammadin ibunu musa ibunu dahaka asalami abu isa sahibu jamiu ohun tiɛnɛ kini jamiu sehihi tirimizi lɛ tabi tirimizi ohun tsi ohun wa ahadul hufaz wadi de hamu uchekage kumachami hufaz hafiz kana doriru basari ene kejun aye kana kadawun ise lọ́pọ̀tọ́ kẹ́ kalílẹ̀ yóò lè adómẹ̀ iṣẹ́ ń kárabọ̀ abẹ́ kàwọ́ nàìjíríà kí ní ẹnẹ kìíṣà yíká gẹ̀ẹ́tì ẹ̀hún ìṣe ẹ̀ka tẹ́jà ohun ṣe àkíní ẹnẹ kẹwọn ẹ̀ka bìrẹ́jù ìṣe. maka mo nedze na ne ka dɔmɔ eŋu ke ka keŋu bi na dzu ne miti me gua ebi ɖe ne ke dzu ka miti ka eka ebi ɖe ne ke dze ɖu mɛ tɔ wɔn ọjọ chichile ɖe ribɔsa ɖe ibi ruya an utebata matsegba kugbo n'aka. wa hunadu ko bai hunadu wa buhari bai buhari wa khuluki wa khuliqa odo ne ka wale ga ji ho nje to o yala won ya mi be kuma bo yala e tirmizi wa da be kuma tirmizi abu kuma bo yala won tarihun on shi hafizi shi Uh, eh, sahibu jami ne koyala wi macholi mai to tirmizi mata senata tis'i wa sab'ina wa mi'atayn iku odo kanibi sallallahu alaihi wasallam wa kuma kawe medina odo deri meji nyogbo mele gwa nyomela sab'ina de ko okay sab'ina odo deri meji nyɔgbɔmɛ tɛ wa dzɔgbɔmɛ lɛ wa nyɔgbɔmɛ tɛ wa nyɔmɛ la that is two hundred and seventy nine màtí dzra wọn wọn ku wọ anes màá wọn di tari ene tirimizi máa wọn yàrá wọn kà wá mẹ ne kuma wo dzi wọn adzɔ etsi anes mɛ bɔ akini huwa ibnu malik anes òun tsɔ ma malik. tarihi ami sahabela tse dukpɛ ɛwɔn kpaka yi tse toro kalu ŋa mama ɛmasa kalun e ya la ŋa ma ɛmɛnɛ kitse malik anas ibn malik malik ya atsɔma nadri al ansari ami bo indigim medina awon tse hazreji abo hazreji ohun ɔtse gɛ tɛmɛ ɛmɛ tse mi hazreji ko ɛtsi kɔ ya la agbésà bẹ́ẹ̀ kejì malẹ̀ al-aus aus by hazrej kada aláfàláhu bẹ́ẹ̀nà kulubi to anes lẹ xaadimu rasulillahi sallallahu alayhi wa sallam ọmọ kutsẹ onutsọjọ sallallahu alayhi wa sallam ẹ̀ṣẹ̀ xadamuhu aṣẹrẹ sinina ìṣẹ́jútsẹ́ wa níbi sallallahu alayhi wa sallam ọdọ mẹ́gbọ́a jẹ́ nìrẹ́wáyà kí akọ́dọ́ mẹ́la mene esi ɔdɔ mɛ gu ahun doa aliki tsutse anabi sallallahu alaihi wa sallam mena gba doa ka anabi tse ŋu lɛ kewu hɛ kɔkɔ alɛ lɛ hu kaka anabi sallallahu alaihi wa sallam kama kini alahuma aksirima lɛ hu ɔdzɔ nabiebi anes ɛmoduki ahun do wewe kejila doa kejila ba kama ke wewe tso dzedze nanata. Nah. tɔ yaligala maa kini ewewe koe eh, eh, nana gbeki nya gbeki nana tole yɛ koe nana tole todo ewewe tiɛn ki wewe koo no ka wɔn tsi ki nana gɛ ama enana ɛŋu ka wɔn anana yi amɛŋu wewe ama wewe ojoji aziki nana kpe wewe ama ka aziki tso dzodzodzo ne ka dɔ mo aziki ɔkɔ. aziki ọma aziki amahun do jojojoji tọ machine ke mu ka do ẹsẹ ọkọ ọziki ẹsẹ nana alo ọkọ ẹsẹ nana mẹ ama ya nẹsi iṣẹ ọma o iṣẹ na wewe iṣẹ ọkọ o iṣẹ na wewe iṣẹ ohun do iṣẹ na wewe mẹna agbẹlẹkẹ wọwọ lẹdẹhu ẹwọn mọ àwọn ọmọ ọdún wewe gẹ wọ adìhẹlẹ holo jẹ nẹta ẹyàmú tí alẹ jẹ náà ee. aláhùn akọbàrà ọjọ́ hebi ikpẹ̀kọ́ mẹ́nà gọ̀hí aláwọ̀gẹ̀ máàtà sẹ̀nẹ́tà ìsìnẹ̀tẹ̀yìn wọ́kìlà sẹ̀láàsà ọ̀tìsìnà ikú ọdọ́ kanib sallallahu alayhi wa sallam tí ńọ́kùnmá kàwé hù kanib sallallahu alaihi wasallam wa kuma <laughs> ka medina wa ku odo onugo nugo ha o kerja wa zamiati iko yalbo to do derile odo gumelule so eje nga gote o katu amod aziki kinde china na tabali ama kwa kuma kwa yala anes dagba ise kete dagba soje ita ohun ile adagote oje itale kika kini atukọ loje itale ṣé kí amúdá zìkì kàkínà ọ̀yà ẹnẹ dúró kí atẹ́nì kí lu tsẹ́ ọ̀yà ọjọ́ ìtàmì amẹ́lẹ̀ abù yéhùn má takpa má lẹ́tú gbé ẹni kì bọ̀ <laughs> abẹ́lẹ̀ yà yà bíámọ́ ma bọ́dún màtsá kálẹ̀ màtsá kálẹ̀ kura nìyó dzi ìṣe náà yàrá kánẹ̀sì nẹ kí ẹnẹ má olùtàfi má dùn án alùpùpù máa hó bí yéhùn hó bí àtàwọn dọ́mọ́ gẹ̀. òun yé òun múlò tó gba níbi sàlọ́láhùn àlẹ́sàlẹ̀ ẹ̀ńtọ́ ọmọ kìdẹ́ ìṣe náà yàrá kìí ẹni ìṣe náà na pẹ́ẹ́ takuma dùn lọ́lọ́ ẹ̀ná ọmọ kìdẹ́ ọmọ dùwẹ̀ kẹlẹ́kẹ́ náà ju ntọ náà nana nana takuma mú mamamama ìkà wọn taa. anabi ka wọn mama sallallahu alaihi wa sallam anabi ya kama kini ẹn si kẹmọ alasha bẹẹ ni taa aya leki dẹ si maarufu ni hami hadisi anabi sallallahu alaihi wa sallam ọla meji kidẹ takuma ka wọn akini ẹn si kẹsha bẹẹ taa ya na ẹn kisi ẹn ebi ẹn esi takuma ka kini ali kẹsha bẹẹ taa to anes òun si ma ma takuma ka bẹẹ hun takuma ka wọn akini ẹn si kẹmọ alasha bẹẹ ẹn si ẹn dukpẹ kẹmọ ati kẹmọ ati ndakuma ka ali kẹmọ alasha bẹẹ. to ìjẹun ìhọ̀ àdúrà kìdẹ́ ìṣe ìṣe ní kojileun aleykum salaam salaam wòkɔdidza wazɛ miati odedzo dini awo tsi tɔ do gumɛlu le ama kɔ do ekuku tsɔ do gbɛmɛ lɛ wa nyɔmɛ edzi bɛ ta kumatsi hidzra. ohun ìpè lẹ́jà kí ni màá tẹ ohun bí kákó màá tẹ hijira naam wal hadisu kadira wahu imamu ahmed tena hadisi kide ige icho tirmizi kite gban imam ahmed mo se gba ge min hadisi abi zarri imam ahmed gba pe hadisi e abi zarri ma'anahu etewon abe wa hadha lafzihi ó mẹ́hùn dẹ́ ó mẹ́hùn imam ahmed dẹ́ wọ́n amílà kúrọ́ bil ardi xɔtí atan mẹ́ni tíra di sèé imam ahmed yìí anabi sallallahu alayhi wa sallam ẹnẹ dúú kìtsukọ́lọ́ kúrọ́ bil ardi xɔtí atan amúlébi gínéginé gínéginé nkìtsẹ kpẹ́kọ́ ó jẹ́ àná alukúrọ́ bi màánà kẹtẹ́ nkùmádọ́ kúrọ́ bi wa súnmà ẹ̀hún e tsi kúrọ́ bi kàtàkà kú yìí nílẹ̀. eh ada jeki en eh, kana kana me eh, gwonu tekin en chete kurobi adike baki be ali amu ali ahete omu ya yam di magnet he do agwoni question mark do mo en eh, chi al kurobi adita kete nku en ni ma me ama aku gwonu tete baki anakete nkpola yani wɔmɛn mm, amila kurɔ bil ardi xɔti atan ɛnɛ du kia samo levi ginegine kiti kurɔ bil ardi sumaleki tɛni sumaleki ni tɔ ɛnɛ hayi ikita yin bo yi kunduma ɛɛ jɛnɛri jumɛn ko itsɛ ɛgbaki biadoban ewa de kpɔdzɔ sumaleki yɛ ni takɛlɛ lia de kpɔn final ɔtsa kini ilẹ̀ mẹ́ta yìí ilẹ̀ méjì ìhú wóró bì mẹ́ ilẹ̀ ìhú dúnìá ìhú tsi pa ilẹ̀ ìhú jì ìhú tsi pa then ilẹ̀ ọjọ́ náà kìtàkì anadé kpọ̀ ọjọ́ náà fẹ́ yìí olóyún màkì ilẹ̀ tsẹ̀ ta yìí si ilẹ̀ ìhú dúnìá ilẹ̀ ìhú jì àtàkà mẹ́ àkíní ìhú jì tsi ilẹ̀ ẹgbù kò dúnìá yẹ dẹ ilẹ̀ wọ́n tsi gẹ̀ ẹgbù kàdé alọ́la yìí àbí kùmàdé bẹ̀rẹ̀ zẹ́ kùmà ọlọ́la ma gẹ̀ amewo dzodzi berezɔho kpe woɖu ne mi ame ne meme le ame ale la mae ene du kue wuli ne kitse ne meme le tsi ene du kue ne ke wuli me wo nugo tse ne meme le tsi ene bie ne ene meme le ya le ne bie ne berezɔho nu adisa ne bisala la wale salam wɔ kae ame ne bie ne nugo berezɔho ame ale la mae ama eɖɔ dudu ma dze ma lili gake ne ma ale la ma nu todo gbogbo kifa yi le nene gbogbo kɔ ɖa nene alo tso dzo inna kitabal abrari lafi iliyina lafi iliyina amena memele ora yi ma chehi iliyina ma dai barzahi ma chi iliyina ma lola ma ama ameno lebi ha inna kitabal fujari lafi sijil eu chi sijil un dai ama di sijil iliyina cha ta ta ta te sijil acho gano gano gano gano ngoma merola ma merola to abe kumana dị kpọọ je na efe yolo ma che ile yo dunia bi. ma wọn hi barzahu gotubi tene biene tene memele ya na dị kpọọ jo kpọ ama ene ye biene kala innahum an rabbihim yawma izin le mahajubun mali akuma le ọjọ́ le efe yolo lẹ́ta kọjá efe yolo mọ́gbàdú ọya mẹ́mọ́ ló ọjọ́ tí na elili ma ọjọ́ kí ló wá ti àbí lẹ́nu. ama mi bi ama mele ha re me da ya waka go bi ama mele ha ila rabbiha nazira wujuhun yawma izin nadira ila rabbiha nazira eju oje lele ya mena mele ya cha jufane ila rabbiha mbojo kichodun nazira ya lijali ojo ki mo ti amena mele summa lekiyeni takelele adekpohun ce ka yan gbade mi la shirik bi she an haila yan olukan wace mun haila ta to ene ki shi khataya ishi istighfar ma da bene hun baun en ki ada bene hun baun shi aleman di shirkan o ma do baun amma zunubi shi istighfar ma do bai khataya anabi sallallahu alaihi wasallam ṣẹlẹ̀ gáwọ́ ọjọ́ bímẹ́ eh, inna allah tajawaza li an umati al khata'u e ma chaka ya kinojo mdu bamin inde ka shirkan ka ya chi zunubin ojo chel ga mdu bame a ehi suratu bakara zalak suratu bakara ge la tu'akhizna in nasina aw akhtana al khata'u la

ja'altu lahu mislaha maghfira wa moli kuro bile ya duba omuduwe iwa ìṣẹ̀gbá takuma mẹ́fẹ́ mẹ́gbàdùá ìwà mẹ́gbàdùá làwọn ọdọmọgẹ ìpàdùn rẹwàhù muslim muslim gbẹkìdẹ wa wà á xarajahu tọbarani tọbarani wọn ṣe gbàgẹ nínú hadisi ibùnà abbas ya hadisi ọmọ abbas ani nabi sallallahu alaihi wasallam wa nabi sallallahu alaihi wasallam hadisi ka gbaye dẹ qawluhu law ataitani bi qurabil ardi ukolan keni imachi kweli ade kpohun gbaye qurabil ardi le bi dummu qofu qurabil ma me jika me akini àwọn kete qurabi gen ibe me kina mu deki enchi qurabi wa waleki qurabi le wasalamu ya se yoru tai yani bi dumme kɔɔfu ɛmu di kɔɔfu dumma ku ku ayila na ma kurɔɔbi wakila bi kisiri ha mɛni ehili rabi gɛ ɛmu tsi ni kegba kpa kirɔɔbi kiri jɔ yakini kurɔɔbi ɔ kiraabi edu kagba ɛsɛ nɛ wɔdumu asuhuru ama egba kpa edumma ohun pɔpula tuli. akatila nẹrú ẹjú kó egba kpa edoma oyele populatili ẹmuta wọn ẹni kẹ akini kirọbi ẹ e, ẹ e, madjala akini <laughs> itse mbokiduko kaki mistake itse ama ẹni kẹ akini kurọbi ẹni lẹ tuli ọhuwa mẹluha mẹluha ẹ eh? ọhuwa miluha ohun tse ń dúkì pẹkọ kàmú yà ẹ lẹ gbogbo kemalu bo kɛdɛ rɛ tɔn asiri ayo ka ayi ko ɛma dɔ kɔrɔ bil ardi ɛwọn du kili akpɛ ko dza nɛ gbogbo kɛdɛ rɛ tɔn wɔn dɔ mɔ gɛn owó abɛ yi dɛ kuma dɛ rɛ tɔn wɔn dɔ gɛn ɔma dɔ kɔrɔ bi awo ma yi kɔɔri bi milu ɔha abɛ kɛn ki bɔ kɛkɛ tikitiki yahe anɛ kpɛkɔ nɛrɛ yi dɔ ma dɔ kɔrɔ bi lɛ ma ba sewe tiɛn aneke ho eh? eh. na eka e ne na agye korɔ bi ɛho nkyi korɔ bi katete kame ka gu ɛho nkyi korɔ bi katete ɛn ɛn kpɛkɔ ne maa kini maa maa na alkorɔ ɛn kpe ne keke ka korɔ bil ardi mil ol ardi aw ma yi kɔɔri bu mil ol ardi ɛn duu kiha ne abeke ŋu kibɔ keke kia ane kpekɔ ane yi le ɖe ma ka yɔ keke ɖe kene katiti kia mo levi eye gine gine gine gine gine gine ki kpekɔ ama akisiri kama dɔn lɛ adzadu ba tɔyim da tsike ba yi ri amo levi zunu bi ide hɔ xɔtɔ ya no ana do ediko ami zunu bi eŋu kia do bawo ne si istigi fari ŋun bi ba. ama alihɔtɔya eleyi bi shirika tɛ kpai zunubi tɛ wọn do ŋun bai mɛtsa kɔjɔ tsi lɔla wa bɛyi ni alihɔtɔya kuma tsi ma ki gbegbe tsi no one hɔ one ki wa tso lebie ŋu e ewɛ kuɛ lele ŋu ta ɛyɛ e hata otse mɛ ɛyɛ hata otse maa kini tse gbakatsi sigifa do ta kɔjɔ do ba wa bɛ ko na wọn do hu gɛ ni ewɔ na leki ta go ho. òun kìtàgò hólẹ́sí zunubi ìṣàlùlẹ̀ owó ẹ̀kọ́ ẹlúlẹ̀ hátọ́ òun ẹ̀ṣẹ́ àṣìṣe gbẹdọ ọjọ́ kìmùlù bá wà náà ń gbàdẹ́ kọlùhù súnmọ̀lẹ̀ kí tẹ̀ni látò ṣìríkì bí iṣẹ́ à òkọlá ń kí ẹni tákì ilẹ̀ adépo kì máa ń ṣìríkà nílẹ̀ ṣẹ́rùtùn akbar àdìsí halẹ̀ ṣẹ́ńkẹ́lẹ́ àkíní àdìsí fẹlẹ́fẹlẹ́ ṣe kí wọ́n gboku wo jin wa da taki wa yake akmeni ise n ko levi ese o levi eginegine ese pe ko ja na ile e ma chaka kini ojo mudu ba min ojo n fele nu wa do ba we amma e hun chukon shirik bi shay'an yani ilele la to shirik bi shay'an le shartun uko ohun ise sekilun ekiche woji fil wa'adi e sadisika àwọn adé sọlá sàmà kínní asirikufi umeti ahafa min dabi bi namletin sirika eya ma luma mi wọn maja tẹ ẹrẹ anu bẹ dudu lẹ and láti sirik bi ọjọ́ kakini láti sirik bi katidi kidago mọ no láti mi ṣe àǹdutọ kẹma sirika a ma yọ kẹkẹn amuru nazim kan lè gbọ́lọ̀ ìṣe ọjọ́ kí wàá gbẹ̀fẹ́ bi sirika tẹ ẹnitsi ka nebi sallallahu alayhi wa sallam ẹgbadu yẹnu wẹ kẹtso nẹ na tẹnu kpɔn na kó gbɔdɔ alahuma ini auzu bika an usireke bika wa ana alamu anabi sallallahu alayhi wa sallam wɛ ɛgbadu na abiɔdze bi akini ɔjɔ na tẹnu kpɔn na kó gbɔɛ kulo na sisirika wa manyu ɛkò tsɔjɔ kó numaŋu ɔjɔ na tẹnu kpɔn na kó gbɔɛ adu akidɛ tsi adu akpaka yi tsi. na biɔdze bi toɖo sirika kɔɛli igbegbe gbɔ lɔ obia to nɔ la ŋu igbegbegbe aha yɛ ne ka mu li ma yɛ ni go kodo gbɔ lɛ yɛ ni gbɔ emu ko lɛ li ŋini ka ɛɛ kane bia kpɛ kanɔ bata ka na ọbata ka yɛ ma tsi kɔɛlia kɔɛlia hɔ oyida ka bɛ tsi emu e ko lɛ li ŋini akɔ ni oyida ka tse nyɔ le aka yɛ lia ɛna wo tsi tɔ tso oyida ka na tsi lɛ tsɔ la yɛ no ɛŋu e na li. taki dọ ɖe eke na da ka lɛ akanya li that is a belief ɛn kina li tsɛ ma kini na li na li ɛma browse na ahụ ɛni ɔlɛ egwu ɛnu gosi ɛfɛ esile ɔlɛ bi ɛnɛ taki kabɛ lɛ allahu akbar tọ́lábẹ́lẹ̀ àdúrà lẹ́lẹ̀ ṣàdúrà pákà ẹ̀ṣẹ̀ aláhùnmáì ní àóòzù bíkà án òṣìrẹ́kẹ̀ bíkà wà á nà àlẹ́mù wà á sì tẹ́gẹ́ fìrúkà lèmọ́lá àlẹ́mù yẹ́nì ọjọ́ wọn àbíwé ibi wọn àtẹnu pọ́n náà kúgbó ẹ kóhun kì í ṣiṣẹ́ kà á máa yún ẹ kóhun ṣe nùmọ̀ àwọn ọjọ́ ẹ pọ́n náà yún àdúrà kì í ṣe kàdé kẹ́kẹ́ wọn kí dùn adẹ́gọ́ pàwọ̀ dẹ́yìn yẹ́nì wà á sì tẹ́gẹ́ wọn ati na do ba limala a alɛ mu eko ŋun tse ko ma ma nu ɔyɔ mu do ba wo ɔjɛ kemu bi ila ya ce ta tota do ba wa huwa salamatu mina shirki ŋun tse ko na ki free virus <laughs> ọ̀yíṣìkàṣì virus ilé gbóló ìṣe ọ̀la ìṣe tẹ̀bólà lè ṣìríkàbá kẹfìrí ọ̀sálàmọ́tòmínà ṣìríkì kẹsìrì yìí ṣìríkì yìí kì wéwé abẹ́ wọ́kẹ̀lìlì yìí gbẹ́kìdẹ́ kankan sẹ́gírọ́tìn yìí tikitiki wọ́kọ̀bírẹ́tìn gbẹ́lẹ́lẹ́lẹ́ wọ́lá yìí min zálíkà ilá mọ́nsálẹ́mọ́ aláhùtà àlà láìláha ilàlá inene duu kineke yɔ wehe ame kumatsoli wa eno tse ne kɔdza wo yɔ toda bɛlɛ lɛ ɛwɔn la tsi kɔdza wa yɔ toda bɛlɛ anabi sallallahu alaihi introduce adu aha yɛ lɛ adi si ŋutsɛ tɔru tse alahuma yi ni aozu bika ana osiraka bika wa ana alamu wa asitagafiru kalimala alamu adi si ŋutsɛ tɔru gbitigbiti ohun tse yɛni inene duu kia yɔ no tse ne kɔdza wo yɔ ɔdzɔ ki yɔ wazalika huwa kọlun wazalika huwa kalbun salim ẹni kọjọ àwọn yọlẹ òun ṣe ní kìnnà ẹdẹ yọ kẹmà kọlá tààlà dẹkù kọjọ náà fi lọkẹ alukuran kìnnà jimá yéwùmán ọjọlẹ kìá náà wọn kẹrẹbù ayé òun ṣì lẹyẹ kẹta yìí láyọn fọ ọmọlùn òdìkìá kẹna ṣíríkà tákẹ ẹnẹ wéwéwé lẹ yà wọn àti kọjọlẹ gẹ iya ci tudan mu ma wa na shirka turkanu ma na shirka an wace kuwa jilagen yau malayan fa umalun wala banun o oh, dukiya kwa mu ma ma ci kuwa na jilalen an wace kuke illa man atallaha bi qalbin salim ce ne ki aka rabo jana fe lojo na gbe da yake ce yau alaikum salam eh illa illa man salimallahu eh eh abe wede Ab ah okay e, eh biti biti biti biti to na'am qala ibnu rajab akomina wa kalege maneji umar rajab man jaa ma'a tauhidi bi kurobil ardil khataya ene du kili ojo na kpai tauhidi kai ojo ki hele chewa mana kele ade kpo ojo ojo na keni tauhidi e tauhidi aje kale gudu akini tauhidi cheni grade by grade grade 1 tauhidi domo grade 2 domo grade 3 domo grade 1 alugbogbo na ti aljana grade two chenkiri ọjẹju yàrá gbogbo lo ìyàrá eju yàrá ṣàwétín tíráyà <laughs> grade three ẹni lẹlẹ yàrá nọjọ jẹ ihunata akilọtọ ohun iṣẹ ní èkìdé ìzùnú bíi ṣe é ṣíríkà dọ̀hún ẹnì kí á ní tòwí di ṣẹ́ni kí má ṣe ṣíríkà ṣíríkà yọ kátìtì ìdè òkọlọ́hún ama zunubi ojojojoji ojojojoji idehun gbogbo ilekun abọjọ ishituban to ọnilẹni grade three tohidi dabọ ẹnẹki mo ne ipa dosu kọlẹhun o ne ipa mako ne ipa esi shirika ese ese ni imudase olebihun ama pamẹni iwọn olebi kìí ṣe next to shirika dabo ne mumini gẹn ipa gẹn. ومن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم يوم لا شيء خالدا مكيكا تو amu lebi yin ma do zunubi ce na ruwe ma do zunubi ko zunubi shirka nugo shi zunubi ce amma can maliya cakparu ishe n kene ki akola ki mojoji du agbade shirka kpa zunubi to be ki zunubi eki shirka ma don ya kale ehi balaga ya ma kpa balaga inde kona kini zunu biolola to shirika on sheje rudu ama shen kona shirika dojo rudu taki rodi zunu bi to shirika won de hola yun legen amoti mo zinechi o ne pa elo ne je amen ka mo lebi kabair onu ise kitab kabair le eh 70 e kan e hadisi we kai e hadisi ebi ese ikani a tsoli adisika ama ama adisi kuma rena rema rema rema rema rema ami zunubi se ami zunubi se ti seventy seventy tɔ si ama koe seventy lɛ sirika dɔ sirika dehe lɛ ama se ŋko ne kakini sirika wọl zunubi tɔ sirika ŋɔ dɔ gɛn.

ọjọ́ kí n máa lò gbogbo àmọ́ ní grade one lákùdọ̀ àdìsíkà kí ìṣúwá yẹn ní grade one tó hi dìkà iṣẹ́ náà alùkọ́là àmọ́ alùkọ́là yẹn òun pọ́jọ́ jiwọ̀n ọjọ́ hudu pọ́ òun ṣe adọ́jọ́ kìdẹ́ yìí iní tó hi dì akẹ́rẹ́ grade one wọn jẹ́ nẹ́fẹ́ lẹ́yìn tọ̀ ọ̀ya máa mẹ́lẹ̀ dá tí àlìjẹ́ náà pàyẹ́jú mọ́mi òun wọn adọ́jọ́ yẹn ní ìhé pàókọ́lọ́kọ̀ òun ṣe dé.

anabi sọlọ sọ macha na ekwu eju ya ka ya na eju awọ ọtọ cheke omeni ihe eju awọghị macha na ekwu agụ igbegbe na eju kide ma kpekpe oju mkpan aba agụta dabe ya mụkọrọ ka ya chi no chaja maka egbegbe n'oju lela ka ego kego ebutu ka ewe egbe n'oju ene ka ya ya na agwegwunye chede che nke mala ya yọn ba babu ebabu dukta okwu ma ụla gegere kego ene ya ejude eju ya chechite ya chechite ke mɛsɛsɛ ama kuma gɔdzi kia yi mɛkisɛ no igbegbe n'edzo kidɛ kehu la edzo yɛ yarɔ wu yedzo ya smutu gɛn ɛni ka yedzo de gɛn o matsi ana dɔdzɔ igbegbe n'edzo ka alu kumatsi ye ɔdzɔ ha atsi igbegbe n'edzo kuma hu ɔku nɛ matsi ni kele supagulu manyu kuma do la mɔ igbegbe n'edzo kidɛ ɛni kele supagulu manyu la manyu kòmàdé yìí lò gbogbo nejú gbogbo nejú ka ìtakpa ń ẹ̀yàn adọ́jọ́ kìdẹ́ ìtakpa máa wéhe ju ń takuma wéhe ju èkejì takuma wéhe lójí takuma wéhe mọ́n takeni ee bala ọjọ́ bẹ̀rẹ̀ tó ń tẹ́ àjẹ́ náà pé jùmọ̀ mi ẹ̀ kí fẹ́ẹ́ nílẹ̀ sí grade one iman tó kọ́lá ibùnú rọ́jẹ̀b ọmọ rọ́jẹ̀b yẹn ni mẹ́njá àmà àtọ̀hìdì ẹni dúkìlì ọjọ́ náà pàì tọ̀hìdì égrèdù wán àmà bí kúrọ́ bìl árùdì xọ́tọ́yà àmà xọ́tọ́yà ń ci kúrọ́ bìl árùdì ẹ̀ ń ci kúrọ́ bìl kàkà ayẹlẹ̀ kpọ́kọ́ ànẹ́ lẹ́ kpọ́kọ́ ànẹ́ kìmá lẹ́lu bókì adẹ̀rẹ̀ dé àmà lẹ́kìyà la alùkì lẹ́kì lekiyahu lahu bi kurobiha magfira ọjọ́ ní fẹ́lẹ̀ yàá mi kurobi yà ní gafara yàá mu dùn òun wá pa kurobi ardi xɔtɔya ọjọ́ làá di kurobi ardi magfira o ìlà ankọ́la gbogbo takọ̀ jẹ́ fẹ́lẹ̀ ni fa inkun mila tawhid abdu iṣẹ́ ń kì tawhid yà dọ́jọ́ kì fa in kumila tawhid al-abd madama le bako ichehun ki tawhid ya do ojo ki peko ki abu do haile grade 1 tawhid o oh, ojo ki wachi le mana abu n'ani le ki ani grade 1 enwe akini shirika de dole iche ne neju ane neju e suspect ke je suspect le leji boteki ka shirika ni ki de ha o leji ɛna do dziko bɛki ɛtsɛ gu ɛfɛ ɛtsɛ le dzidzi itohi tɛtɛ aka nebi sallallahu alaihi wa sallam ka dɛ ɛŋue du ku ɛni kani kani odzi ŋu mɛ dɛ ama yɛ ribu ka ilé ama la yɛ ribu ka kó na ŋu yɛ oke torí kitohi da torí kisiri ka pieli kɛ akutɔ yɛni wɔ ikilasi hi le la taki àwọn ìkìláàsì náà ọjọ́ náà fẹ́ yóò ta ààlà fíhì èyí tó hì dì lẹ́ wọ́kọ́ ibnu rajab akayo takiya ẹnilẹ àìkú dagun pàmò kọkọ bíkọlìbìhì ẹdọ̀n ìṣẹ̀wó pẹ̀kọ́ wọ́lìsánìhì kukọ̀láhùn kí akpàdùnú ìṣẹ̀wó pẹ̀kọ́ tóhì dìpa ìkìláàsì wọ́jà wárìhìhì ojí kòkó wọ́n pẹ̀kọ́ gẹ̀ àwọn bíkọlìbìhì wọ́lìsánìhì ìndẹ̀lmọ́ọ̀tì àbẹ̀kí edon che kpeko ukpalun che kpeko adike gbaki awaku o ojo hile kide se wa ese lo kole o ti tala yi ohun je ene dun neke dibe toy ise ne ka domo ki ma nu kpeko ohun ihodejo dunia ohun ni kìsàlẹ̀ kì á ná kú yà á nù pẹ̀kọ́wìn ẹni lẹ́nu gbọ́ ọjà ṣẹlẹ̀ ń gẹ̀ iṣẹ́ náà kì á nù pẹ̀kọ́wìn lójú dúnìá gbogbo yánẹ̀ màánà iṣẹ́ ni tòhídìí. ama ichi grade 1 ichin ewudojo dị nyanwụ adịka gbagigbe n'igba nwa ka akwụkwọta ka ya ni grade 1 e nilele àwùjẹ́bọ̀ zálíkà mọ́gùfẹ́rẹ́tà máa kọ́dí sẹlẹ́fà mí nàzọ́nù ọjọ́ nàfẹ́ lè ṣe múlò chuchu ki a dàdú bá ń ẹ̀hún dúkìtì lè gudu pé ìzọ́nù bí kúlù ha chakáhùn yánà ìrẹ́jú kó wọ́n dukhuli nar adubelele ya kpɔna anyi ki ma ŋua tewu nagen bi kuli yeti tsaka mana gbogbolo ya le na ti alijana alijana fɛ loki mu iwulɔla wa bɛlɛ waman taha kaka bi kalimati tawhid ɛnɛ du kimi kalima tawhid du tsotsotsi kima tsotsi tsiyan ne du kimi kalima tawhid du tsotsotsi imu tsɔ gaskiya ihe dɔn kɔlbihi ihe dɔn. ukhrijat minhu kullu ma siwala ihe dɔnle ɛŋu duu kìma tsɔjɔ ya yàrá duhu ku ihe dɔnle alatsɛ na ɖoɖo hayi inde kito hi de kitsi tahaki kitsi o tsotsi ohun itsi ɛŋu duu kìma tsɔjɔ gɛni ɛgbɛ ma kɔ anyi tsɛ ma aki ma tsi tiɛta ma tsi ɔpɛrɛsɔn ni ihe dɔ yɛ. maya do kpanago ma lene duomon ci oja na velo katiti allahu akbar mahabbatin ehungejo abe ya yangejo na duno ci oja na feyolo hungejo yi ek ma ngejo oja na feyolo qul in kuntum tuhibbuna allaha fattabi'uni jema kinu hungejo nu gochi bada e ichi hungejo ki chojo chupe kuma cheun amru cheune tohidi iha kanya nemen wata azima gbaye dojima ojima eki chojo chupe kuma dun em duene mune tohidi iha kanya neme wa ijilalan bele gahione ta'aziman gbaye ijilalan ta'aziman a machi ta'azim mojoji ta'azim gbaye ijilal machin dojoji ogbodun ama igala choji jima ma yado ojima nugo kaka dza ketse nugo dzi abumɔ abumɔ abumɔ tsaka awon dzi ama taazim ɛn ona ɛn edu nana ŋu edzilal tse bumɔ tɔ odzodzi taazim kpa edzilal taazim practically matsi taazim lahi practically etsi ojo, wɔdzɔ etsi suyɛda wɔdzɔ edago ɔdze nɛfɛ yolo odago kidukpɛkɛ dago ihɔwɔ lɛ dago ɔdze nɛfɛ yolo ruku tsi ɔdze nɛfɛ yolo sujɛda tsi ɔdze nɛfɛ yolo taazimulila wọn lɛ tsi takibiri nugo yi kɛ idzilalan wọn tsi akini mɛ mɛ de ɔ ɛn tsi tɛ idzilal ìṣe náà yà kí kɔlódzi ŋu idzilal alẹ́zínà ìzázukira láhu wọ́jìlẹ́t kolobo mẹ́límẹ́kó wọn lẹ́ ìjìlá alẹ́ lẹ́dẹ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ òun àdójì mi lẹ́ ọjọ́ yìí máa kí ni ìjìlá alẹ́ ojú mi ẹ̀dọ̀ dẹ̀ tazim ṣe ojú mọ́ ojú kòkò practically ojú gidi ìjìlá alẹ́ ṣe ẹ̀dọ̀ ọjọ́ ìfẹ́lẹ́ ni ìnàmàlmọ́mìnú na lẹ́zínà ìzázukira láhu wọ́jìlẹ́t kolobo ọjọ́ wọn adé dán múmi ìtàn ẹni ìnámọ̀lì múmi nùnà àbẹ́ kùmàṣàmì múmi ni kùmàṣàmì tó yé di gírẹ́dùwà ní ìzáàdù kírọ̀ láàhù iṣẹ́ ń kùmàhọ ọ̀dọ̀ ọjọ́ kà ó máa kí ni ọjọ́ kà yóò ọ̀dọ̀ èkìdẹ ọ̀dọ̀ ọjọ́ dẹ yóò kùmàkà ó má kùmà gbọ́mẹ̀ wọ́jì lẹ́t kòlóbò ẹ̀dọ̀ máa hẹ̀ gà yí ọjọ́ náírà rẹ̀ ọjọ́ ìfẹ́ kí ó lọ́la wa wọ́n mọ̀ ha bẹ́tùnù.

ena rɔ tsakpa ɔna tse ɖe ne ɖuliɛ ŋu okpɔdzɔ yɛ mu take rɔra kuke eyi lɛ tsi eyi ma ha ba yi dɛ ɛna ɖo dziko eyi ma ha ba lɛ gɛ ɛnku ɛtsɛ ma ka yanni kulu ma si wala ɛnu du ki ma tsɔ ɔdzɔ gɛ ni awɔ di yɛ dɛ o ma tso li wa yi ma ha ba yi ŋu edu o ma tso li le kudu ha yi lɛ taazi ma na tse ma ŋu taazi ma lɛ ba wa kpa yi idzi la la kpai mahaba ekpoi wɔ xɔsietin xɔsietin tso kpe ɔdzali edzugede wɔtɛwɔ wɔtɛwɔ kilan gbe kɛdɔnu ɛkɛdɔ e nana do ŋtsi ɔdza nɛfɛ yolo wɔhi na izin itse ŋkɛ ame kumatsoli kpɛkɔ ɛmoli matsoli wata mahaba ŋtsi nye taazima ŋtsi dzi idzilala ŋtsi ta mahabata ŋtsi ɛlɛ xɔsieta ŋtsi lu tɛwɔkola ŋtsi fa ntse ŋko ne he ŋume fa yi ne wɔdze ne fe lo kima de ŋu do aɖe gbɔ kpɔdzɔ yi ame ŋume fa yi wɔ hi ne izi nɔ mɔ le le ke taha tari ko zonu bi hi ya ha mu zonu bi ŋu kisi tsaka ya ho gudzo wɔkɔtɔ ya ho kulo ha kpamɔ hi ŋu tsaka ya ho gudzo ke fɔ inkanet misulu zebedul bahari dagba ko le fi ŋu kina na dabu wo iteku bahari iteku. intaha mukhallisan ọma ibnu rajab yun kare ẹnna mu na wọn kọla gẹ kọla alamat ibnu qayyim ibnu qayyim wọn ṣe kagẹ rahimahulahu ta'ala jana fẹlẹ kijanyu kile jumomi fi ma'ana alhadisi ihe ti hadisi kidai wa yufa li ahli tawhid mahadu maduba mashabula wa mi be kumani tawhidi iyọ jali. almahadu lẹ́wọ̀n sí alẹ́dí lẹ́múṣírìbù hòbí shirik ohun sì tó hídéèkì ìmá ìṣíríkà dámọ́n lẹ́múyẹ̀ṣubù shirik èkì ṣíríkà má tùyún ashọ́b ṣíríkà yá tùyún dáìṣọ́ kẹ́kẹ́ madubawa mi bẹ́ẹ̀kì mànìtò hídéèkì ṣíríkà má wá tùyún ya na rueju tohide kuma aka ikwu shirka lele ma la yufa liman laysa kadhalika mmadụ ba wene kimanol tohide lelen ndị kishirka li akwute tohido ne ọjọ́ dùbà ọ̀nù mẹ̀ṣírí ayá wọn bá mẹ́ta ya wọn kágo inna laha la yaghfiru an yushraka bihi yẹlẹ si kata an ne la ha laaya gafiru an shure ka bi da isha mome kade me de dago moy imu hen ka ka idume inna la ha laaya gafiru an shure ka bi ko ya du bana ka shirka no yẹlẹ ya ka yani madu ba wene kisheni tauhidi e kitirka matunyi tauhidi hun eki shirka kutunyi e tauhidi hun la yufa liman laysa kadhalika madu ba ne du ki mada bela no walau laki al muwahidu he imache kene ki adojo do katiti ki li ade pojo ne fayolo alladhi lam yushrik billah iki ma de ndu adego pojo e nwadu manyule shay an keke gbadu kọjá kọlá ṣíríkà ṣé kí mi ṣe àdútọ òun lọ́màṣẹ́ lé wa hàlẹ́ kasirihi wa qalilihi kabirihi wa sagirihi òun lẹ́sìn màánà shay'an albatata chakan rọ́bọ̀hu kìlẹ̀ adé pọ̀jọ́ kìsódùn bí kùrọ́bìl arìdì xọ́táyà pàì kùrọ́bìl arìdì xọ́táyà àṣẹ máa ń ṣe kùrọ́bì mẹ́lẹ̀ àtàhù bí kùrọ́bì ha màgòfìrà ọjà mi ya ẹ̀ gáfárà dùn yàmùdùn wọlá yà hasulu hadha liman na kọsa tawhidihi mẹgbọ́ kọ́lá lẹ́kọ́ àmọ́ ọ̀lẹ́ kùmà káyé wọlá yà hasulu hadha liman na kọsa tawhidihi ayi man na kọsa tawhidihi ẹnẹ dúkì tawhidihun kì mú buwane láyà hasilu yà kọlifáyé lẹ́nu yà kọlifáyé kí á nílẹ̀ lẹ́nu fàyínà tawhidi khalisu tó tó tawhidi ọjà lé alẹ́dí lẹ́mí ṣẹ̀wé bọ̀hu ṣírík èkì ṣírík àmà tùyún láyẹ̀ bùkà má àhù zẹ́mbù oléfi àbọ̀ kpóhùn oléfi dídọ̀ mọ̀ zunubi àdídẹ́ kpóhùn ndékì tòhídé ẹ̀ṣẹ̀ dọ̀ jálí zunubi ànínú àkí àgbẹ̀ wùwún ọjọ́ kí wà lẹ́jì mọ́ mi. yà ànàhù yẹ tẹ̀dẹ̀ mọ́nu mi màhábàtìlà tódì tòhídé grade one lẹ yà á ṣẹ̀ dàmà kpáyé òǹgẹ́jọ ọjọ́ nà ẹ̀fẹ́ yólo wọ́ ìjìlá àlìhì gbẹ́dùjì má ọjọ́ nà ẹ̀fẹ́ yólo wọ́tà àzímìhì kwetu na na oje na efe yolo wa khawfihi ya je chu poje na efe yolo wa rajaihi ya je chu ngeje oje na efe yolo wa hadahu katete ogbodo ma choli chaka e ojo katete ma che yin wa hadahu oje wa ka choli chaka le ogbodo ma ma choli edu ke mu adego pojo e shirika che me oge sajali kitomo ile ma yujebu guslu zunubi iche hun kwenike abe ichele do chuchu kichehun gusulu zunubi yam dɔcɛ kia zunubi yɛ gbɛfɛ yoolo kia gbɛfɛ jali walo kanet kurobil ardi dagba ki zunubi yɛ lɛ kitsɛ kpɛkɔ anɛ mɛgbu kɔli kia na e. wa lɛ kiyɛ ni fɔnɛdza sɛtu aridɛtun ama kpɔ ɔjɔ sɛmi kima ko ma mɛgbu kɔla mi ka yi yɛ ni fɔnɛdza sɛtu aridɛtun wɔ daafi ulaha najasa kele akara bone ha ishe nki agwo ko cho nu kwait ni yesa lele najasa ko mi anu nu kwait le ko mi nu kwait le malo go mi ni ha wa najasa ko kolo ne yani for najasa to aridatu najasa kele akoto le kele ha mu ha wadafi ulaha enki ahu e daru pa e najasa le ha qawiyun chonguti tulegen o mi ki ai najasa gwo ko le on gbutitule abẹ́lẹ̀ o lè fi zunubi abẹ́kí xɔtɔ ya eki bẹ̀tẹ̀mà nana ẹ̀hùn tsẹ̀hùn kì awúgbẹ̀ kó tòhídù xaalisùn tòhídù grade one yá jẹ́ nǹkan mọ́gẹ̀ wọ́fi hazal hadis ẹni hadis kìdẹ́ kasiratu sawabu tòhídì ládàá mi bẹ́ẹ̀ kuma tòhídì tsẹ̀ wéwé wọ́n sàátù kẹrẹ́mi láàyè wòjú dìhì taki ojimi ọjọ kọjá nífẹ la dùn ma ìṣẹ̀ nàgbàdà wọ́n hàmẹ́tì hi eyi wọn mi kọjá nífẹ la lé àmì bó tó hi lè ṣe nana wọ́rọ́ dù alẹ́l hawarij àdìsíkìdẹ́ yàdí rẹ́dì yàdó hi àmì hawarij abàmì hawarij ṣeke alẹ́zínà na mùsùlùmù bí zunubi àmì hawarij mùsùlùmí yìí zunubi ṣe mẹ́nà káfìrí ṣe mùsùlùmí zunubi iṣẹ́ tẹ́ ẹ mọ̀ ishi zina eche kabiri de ishi edu kabiri de abẹ́lẹ̀ dúpọ̀ kí a dẹ́ ẹn kì í síkùn àká mọ̀ nìjà kpalẹ̀ dẹ̀ ẹ̀tí màkà bò màdọ́ máa bó kọ̀ ara mi sàmì kàwárì jì dẹ̀ ẹ̀mẹ́ kì í síkùn àkpẹ́nẹ tẹ́nẹ dú kùmà lóyè ẹnẹ kabiri tsi dàgbà tsi wẹ́kẹ́ dé mọ́tàlásí atsọ̀ akabiri tsi ìdí mà tó dábẹ́lẹ̀ mà ti bọ́ǹbù atẹ́ kpa kabiri ké tó adiseke dẹ̀ adi rẹ́di wàmí alihawari tsi àmì khawarij ṣàmù dé àmú pọ́rúkà níbi sallallahu alayhi wa sallam kíni ó ná ṣòro máa jẹ́ kí ló wá tẹ́ òmà ní. tọ́ àdìsíkì dá dòhì ó má tọ́ máa dé máa wọ́n di àkídì àmì khawarij dẹ́yìn kí zunubi ẹni dúkìá ti zunubi ṣàkàbìrì ṣe ọgbà ẹ̀ máa nádà àkídì àrísùn náà wá ìdẹ́mi. abọ́múnẹ̀gẹ̀ wàhálà mu'tazila ṣí ni abọ́mọdọ́ mu'tazila gẹ̀ amanugoge tso kekele hawarij matsi alukɔ ili nabi manzilɛ ti be nazalika amakokɔlɔ agbade hawarij lɛ ami hawarij jama kuna tamale wɔhi alifosoku ontsami be kuma ma du kpe adirɔjɔ nati halibɔjɔ wɔyɛ kulu na ami mo akide ma kuma ka dɛ mɛnɛ dukia tsi bi lesa bi mumini wɔla kafiri wɔke ma mi mɛ pɛ ene ki ashi zunumi meni chi mumini chi ni aja kafiri chi ama hawari jena kafiri ele chi ami mu ami eh, eh, mutazila meni chi mumini ni aja kafiri ama tabela tabela me mboke ma bien eyin wo ya khaludu fi nar ene zunubi chi gbegbe le ache huna en chojo jiun akafiri eyi hawari chi gbegbe le ache huna ẹni oh, eh, zunubi e mutazila yi ichi mumini ni acho kafiri ni ama ya acho gbogbo lewu na chokote lede labile khawarij mutazila ona ma cho na elaishi oje kidu ate uman to me ge ami ahli sunna lek ma ote ami belele wasawabu yanu kole kichu kole o memele enchi dagba chu kola kide ngini je dupe kama ojoji kìdàgbàdé khawarij kpàì mùtẹ́sílà kpàì sunna ojoji dàgbàdé mà ẹ̀ eh, àmì khawarij màdàmà boko haram lẹ́ ṣì àlè sunna mà ṣe ní ojoji mà dẹ̀ wọ́n sọ̀wọ́ àbù kóòlù àlè sunnẹ́tì ọ̀lẹ́kìtì ọ̀pàpà ohun tsukọ̀lẹ́ àmì sunneti sunnẹ́tì àlè sunna àti kàmú olùtàbí kìdẹ́ ìgbàkùmàkọ́ ìmẹ́gẹ̀ náà tòlùtàbí ọdọ́ dùbù kìlẹ̀gùdù kẹ́kẹ́ ìṣe náà. ama kegi kwe gbelele gukola yani wa sawab ukole kichi ukole kitorutule qawlu ahli sunna onchukole ami ahli sunna onchukole mai innahu la yuslabu anu ismul iman ene kiachi zunubi mahodu imani wɔkpɔla ŋu tsaka maɖɔ seleb mahafe imani wɔkpɔla ŋu tsaka nu mu mumini shin wala ana roju hayi yani la yuslabu ismul iman yani kashi zunubi kuma kin ka ishe na mu mumini shin ma kabelen wala yutohu alal itilako mala nka kini mumini number 1 o shin ama mumini shi ishe ni mani ya ni mani e ka mi akene kashi zina ni mani ne ki amote ya ni mani ishe ni mani ama ishe mani ekpeko ishin tɔ bɛli yòókɔ alo ɛnu kuma dɔ lé lɛlɛ ne kì í atsi zunu bia mɛ kì ali sunu adi kpɛ kuma dɔ wa muminu asin mumini kì í atsi adorɔdzɔ tiɛn kò ɛgbɔla kì í dɛ nugu wa awudze ne fɛ lɛ anibisala sani ɛnɛ du kì í ɔmɛlu matsi mani ne wadze wɔ kakɛ tsi ɔmɛlu tsi mani amatsi kì í atsi amolebi inde kò lebi lɛ kì kaki dɔnu. ole bi kishiri ka dɔ seun maa kɔla yɛn ehun lɛ maa ki kɔli lɛ no todo ami be kuma shiri ka ɔjɔ na la yu lam yɛja lɛhum yɔ maliki amati wizira wizina ɛn kuma do ehun kɔlɔ ma go ma o ti tɛ o ma abe kuma se mu shiri ki ba ɛn kia ehun kɔlɔ ma go ta kuma ma kini ole bi se nana abɛkɛ nyɔ se se bolo maa do te maa do te tɛ kuma ehun agon una ohoko e direct. wala na ruwe ko amma zunubi kuma aka-echi zunubi amma imani ce domo ile odu kuma den lele mu'minun asi mu'mini ya cha rojo ẹyin wọn ní kí wọn dọ́ múnẹ̀gẹ̀ àwọn múmínú bí ìmánìhì ẹni ìsì múmínì torí kìí ní máa nílẹ̀ àmà fásikùn bí kẹbìrọ̀ tì hì àwọn àmì di fásikì ehi olébiun kìí á ṣe lẹ́bi nkì akyerɛ ndi fasiki tɔ aleykum salaam tula. tɔ ɛn kuma dɔ mɔni minnu lɛ wɔn ɛtɛ ta taki amu di ɛn ɛn. láti sínú ọjọ́ kìá dàbí mùdùmínú ẹgbà dú ìmúdá léhùn ké olébi ẹni lẹ́tọ́jú jí ká ẹni kàkà ẹ̀ta òun àmàlẹ́wọ̀n ọjọ́ kàkí <laughs> ní wọlé sẹ́tì tó bá tòlé lẹ́sìn náà yá àmàlù náà sẹ́yìn àti ẹni mùdùmínú alimukimu alẹ́ zina alẹ́ ìmáàtsọ̀ akpinọ́ kí akẹrẹ̀bọ́n náà ọdún kí akpọ̀ náà yóò ní. tɔ adike gbagi ma no dzetsi wo ge nile pɛkɛ ne wo tubɔ yɛn fɛn wo nu ba ŋu ba be ka ìṣe na adisi adisi kí akɔla odzi okɔla ki ɖe ka adisi ŋu wọn ṣe adisi kaka nebi sallallahu alayhi wa zani lɛ adiso mune ga yani ichen kadoja chizina izazan al-abdu mahafeu na za aminuhu maho afe ma ogwo kwola adika ba kisi pachaka le ogwo le ma du ma ogwo ma du dabi un to akide ahli ama adika ba ma ogwo hun wọ̀lẹ̀ sẹ́tì tó bá ti lélẹ̀ zina ya amọ̀lú na sẹ́yìn àti dẹ́ ilẹ̀lẹ̀ ọmọ mi ṣẹ́ńkì déhùn kìlẹ̀kú ìní túbà ọmọ àgbè túbà ọ̀hún àlànà ẹ̀rọ ẹ̀jú kó àmọ́ àdìgàbàkì bùchẹ́ chákàálẹ̀ kìlẹ̀ ọ̀hún kà ọ̀hún lẹ́ tọ̀ màmí ma ni ọ̀hún dàbí ọ̀hún. aleykum salaam. ọlẹ alimukimu kaka yẹ lẹ ọhún dọmọ yìí ọsẹ na ìwà tìyún dẹ ẹ eh, ẹ ọhún lẹ akẹjọdù ayẹ alimukimu ẹni lẹ wọn jẹun fẹlẹ akínú ọhún gbà ní tó dú ìnà ọhún dúkìá kpọnà àyún kì má ṣe ni ṣéde ṣe má ní gẹn ní ọ̀nà ní ọ̀nà ọ̀nà ẹjẹ mọ má tọ́ ń ọjọ́ gbẹ́lẹ́ ọ̀kàtó lẹ̀ tsojú dzi kà tse tí nà lè dzi kó yìí lẹ̀ tsojú dzi kà ké ẹni <laughs> kà tse yìí kà tse tse ní kì á da jẹ ayi da jẹ lẹ takili awo ma ma jẹ ìmọ̀tsẹ̀ ọ̀kà wọn aka yi aleykum salaam salaam. tubakɛ ɔjɔ yi le tse ŋu isi le kɛkɛ yi tse nu ɔjɔ yi bɛ kɔjɔ yi dagba shi amo shirka duk ma shirka jina bi ma chabale innal ladzina amanu summa kafaru summa amanu summa kafaru summa zadu kufran apa joka lam yakun lahu liyaghfira lahum wala liyahdiyahum sabila ne kichengini ẹkẹ ni ooo ohun bi tó bá ìmúdàbíà ọ̀nà ẹ̀wọ̀n ṣe gẹ̀ ìmúdàbíà àmọ̀nù ìwọ̀n ilé ayé máa nìyẹn ọ̀tún náà ịnwọ chi gị depe nke a enyon sima amon taki mo yoma ne ọtọ na gị mọmda kabiri gị taki gbagba kafọrọ uke efere ni chi abelele ọjà dị dọ na gị ṅụọ ka ahụchi tuba gị ìṣe nà rojo ojoji amọ̀là ikú ẹni èkìtsọ lólólòlò dàgbà tsẹ ẹni èkìtsẹ ni ene tsi ẹni ìmà ni ojoji dọ ẹtsẹ lọ ní ìmà ni. wallahi ya jeje kuwe kideke mako wachin amene ikimani mani ya gwanye hu otejo nalo ohun don imaji to kuma go mata le nu ba je ni kida gbo gbo e ki ashi <laughs> ole ni lele ba be un jojo jika we ka kai e. ala na ru eju e. to mu'minin asin kuma kai elola ma se e ire ene ene oneyo mwenene du kiachi zunubi ishe ni mani ama mado akini muminun asin elola ishe mumini ya dorojo ishe ene ne ke ehun chi kimacho ene kika kicho lola ne ya dihuja mikago ne ga akini elola ishe ya dihuja e dokuma do akini mumini ishe ama mumini kiacha dorojo ishe elola ishe bekicha lola ishe shalola ishe ni ba É o ẹ̀wọ̀n ṣe wújà yẹ. ẹ́ ẹ̀ ṣe déjéjì òun lèkúta ní ó dúnlẹ̀kùnmá dé dọ́ ó dúnlẹ̀kùnmá dóhun kàkíní múmìnì àṣù yìí ó dúnlẹ̀kùnmá dé dóhun táì bí ṣe lélẹ́kùnmá dóhun táì ó dúnlẹ̀kùnmá dọ́ kàkíní múmìnì ìṣe ẹ̀ lọ́la ìṣe ẹ̀hún sí kìsẹ̀ lọ́la. káfíìrì. aleykum salam tɔ ɛne ka dɛ miɛni tsɔlɔ la ɛhɛn. Hmm. asi lɛ. asi ɛnɛ kìnnà lɔ múnɛ gɛ tsɔlɔ la tse no ayi alukura ni tìmú mi ni asi maka yi wɔ mɛ asi la ha wɔ su le hu fa ina lahu nara jahannama cɛlɛla cɛlɛ tɔdu ama akini mumini se dɛnɛ akini mɛna mɛna toro enoya dɛnɛ akini mumini dɛnɛ ma hɛlɛla tsewo ma ilẹ awo nɛni ki ama akini mumini na ko na adadze kin ehe eh ɛtseli eh. ɛlɔle kumatse tse akini hadisa nebi sallallahu alayhi wa sallam anim sasa ni ene du ke muguru ke acho le buame al amru hu ila la na fe olorun ajo ji unke se de order george se akini chanki o lebi se koda seri akuma tono no ah e un du ki u se un kojo ka kuma ti oju ma cheke ma gba luka mi muslimi ma gba luka won to e lo lawun ide a ma se duko na ko se no o man ya asilaha wa rasulahu yudkhiluhu khalidan fiha ina duki ya ce asi mumin asi makayin tiyan ka ya ce asi laha wa rasulahu wa jartuna na uzu billah to rabala ne duki jejo dole eh khalidan fiha makaye eh, bon khalidan fiha to eke kaya ma panu da chinike chi kokolo ojun ole eke kai wani ko che kejo duha ilmi ene ki ya chi na chi na chi na chi ama kpakpa tse yakini xɔli enile le wɔn atsi xɔli danfi ha yi todu adisi ha yi lɛ alimukimu ɔlazina ka atsi ma kitsi kitsi abidi wɔsɛ ni igbo ke abidi wɔsɛ ni alo lɛ mɔlɔ ŋunu alo ama ne kitsi adure ŋun itsi itsi yakini idutalu kani first offender or second offender ŋun yɔra yi ŋun alebɔ yi alamuru yi lɛ la. ìṣe máa ní kẹ́kẹ́ ìṣe nù ìṣe náà dọ́jọ́ kà àgbọ̀ yàrá wọn ọ̀yàrá lẹ́sẹ̀ ọ̀yàrá kí a ṣe jùmọ̀ mi ṣe àníṣe dúpẹ́ ká ọ̀yàrá lẹ́ ka èmi kó nẹ̀ kí n dọ̀ka tu adọ́jọ́ mẹ̀mẹ̀lẹ̀ ṣe ṣe ni máa nì ọ̀ka tu kìdé ọ̀yàrá kìdé yìí ejò dùdú takara ọ̀ka ẹnẹ dúkìá ló túlẹ̀ mẹ́gi ọjọ́ mẹ́kídà gẹjọ́ nà mí mọ́tò ń pẹ̀lú sí adọ́jọ́ kìdé yìí oyina kó jọ na ya tini ogboke alo yọ kọhun jọ ya tini jọ na kini oke wọn àmì ìbò bíbí ilẹ̀ amúdúyín lákùmọ̀ àyọ̀ ńfẹ́ tí mọ́ ìmọ̀lódú kọ́ benin oyin alẹ́ làwọn a àkè aholojí ìkígi báwọn abẹ́ ìlú ńlọbulẹ̀ katite pààyàn wọn wọ ẹtẹ n'emi subhanallah rọka wọ ẹwọn tẹ n'emi ẹntọ ẹwọn kì í du ẹwà ẹlẹngbọ ẹdọ ń wà wọn mú gbókò dẹyìn ẹwọn màá tẹ ní dòun tse ẹwọn lẹ màá tẹ ní kọlà lẹ màá wọn nàbí akẹrẹ bọ ma ẹnẹ na kẹrẹ bọ gẹgẹdẹ wọn wọn wọn adi statement yìí wáyé o ẹnẹ tó kitane ene be mi kala ile me ene jali de won acholi won acholo la yewa yo tak adere ma ona bia o la zina kide akai tak mali amento we mala mali bila gba sunna memele en kamate ni pawe aja we chizina kono blekele de ko chizina kono blekele de ni enu wa chi mama pala do kuma taun

le le le erere m ahụma n'ụmụ ahụ gbama lelele ụmarụ nachenwu o nwoke kinto enwu jewe maka umarikumachiire o ohun pretend ejodo akọ ohun gbẹnẹfu òun ní káàdọ̀ dàmà kìíní ẹgbàdú màrọ̀ ọ̀chì kọ́ì wẹ̀họ̀ ọgbàmẹ̀lẹ̀kọ̀ ẹgbàdú ẹnìkì akọ̀dá ìdágò mọ̀mọ́dàdùn ẹgbàdú màrọ̀ ọ̀chì mẹ́ wọ́n máa nó wọ́n máa nó kwanẹ̀ lákọ̀ ẹ̀ ó bùà ó bùà kọ́. òun ṣe àdìkàgbà kùmàdà bíi atara ẹ̀dẹ̀ kejì machimani ní hà tọ ngbọ mẹ́ma kí mani á tseku machimani kì í tseku ń ní hà ìmájáwó tsi hà ẹ̀hún àtúntò sálàmù ìmàlẹ́kù ojì àdúrọ́jọ́ àmọ́ ewúlé lẹ́lẹ̀ kì í ṣe fọ́ọ̀sì wọn fọ́ọ̀sì wọn yánu lẹ́bi àmọ́ ayélujára jẹ́ kẹ́ná tse nù ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́ kíkọ́ tse yìí ọjọ́ kọ̀ kàkí ní ọdọ ka ụma gwuji n'ụma na tụnyụga ọdọ ka mẹni bó kwara mẹlẹtsi wọn ma mú màá dé mọkọdún má anẹ màá mú bó kwara ma ẹni kí wọn explain kẹ ọdọ ka yálé ìwé náà mọ. ìṣe ìrìnàjò ọkà tó kì í dé ẹ̀ ẹ̀ ń lẹ́nu ẹ̀kọ́ ma ó àlà àhàdà ní ó jẹ́ kìdẹ́ yìí yẹ̀dúlù kìtàbù ohun ohun tí ń gbé stand ní àmì àlùsùnà yìí yẹ́nì ilẹ̀ ohun yọ̀tùlẹ́yìn yẹ́nì wọ̀sọ̀wá ohun tukọ̀la kọ́ọ̀lù àlùsùnà òṣùkọ̀lá àlùsùnà máa dánilẹ̀ àkíní múmínú ààsìn ọjọ́ kíjọ káyé ṣe múmínú ààsìn wọ́n àlà àhàdà ó jẹ́ lẹ́ stand yàbẹ́ àlùsùnà yìí yadulu kitaabu olùtàfi ọjọ́ ṣe dùn ŋà abẹ́lẹ́ wọ́n sunnẹ́tù hadisa anabi sallallahu alayhi wa sallam ṣe dùn ŋà abẹ́lẹ́ wọ́n ìjìmáìn òjijì àmà àpà ṣe dùn ŋà abẹ́lẹ́ sẹ́lẹ̀fùlù ọ̀mọ́tì àmì àmàlù mẹ́ẹ̀kùmà kọ́tsọ́ kàtúkù àmì sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam àmàlẹ́ màdọ́ sẹ́lẹ̀fùlù ọ̀mọ́tì. wọn abdullahi ibn masoud radiyallahu anhu kọ́ọ̀la àkúwà abdullahi masoud ọjọ́ kíjọ́ nyúwìn ṣe asra bí rasulillahi sallallahu alayhi wa sallam alukumada nabi sallallahu alayhi wa sallam tẹkutu hujjali lolo intaha bihi la sadaratul muntaha madu le gbogbogbò nati sadaratul muntaha sadaratul muntaha yi ohun ti n'ogo ere asike gbogbo ẹni náà dáná dúró tsọmọ ya lè kàdé àgbàdo nkpọjọ náà fẹ yọlọ dáhàtsá mẹláyìíká má lè wọ ọmọdún anabi sallallahu alayhi wa sallam ìlànà tọmọlẹ ọmọlẹ wọn àyíṣà gbàdísí àyàkíní alùpùpù tọmọ yìí ẹnẹ dúkìá kí ni ẹlẹ́tsi lọ́jọ́ èmi rọ todu ọjọ́ náà fọlẹ́ni látò dúró kò hol àbùsàr edu yẹ odun yà kìdá kìtsi lẹ odun yà yálẹ ọjọ́ wọ́n hu ayọ̀ dúró kò làbùsàr òun tsẹ́ni kì í alẹ́ edu àmọ́ ọjọ́ náà lẹ́ kẹta yẹ lẹ́ ọjọ́ kẹla iná ọ̀hún ọ̀hún ṣayà ayẹlẹ̀ ọjọ́ náà fọlẹ́ni àmì ojú yóò mẹ́ ẹ̀zìn náà dìrọ̀ ìlà rọ́bì ha nazira ɛnɔ mɛmɛlɛ ekiti ana alɛ ɔjɔ yi ɛnɛ bi ɛnɛ yalɛ ɔjɔ nu tɔ alekun sɛwọn tɛ la. emi marɔlɛ emi o do nkɔ kekɔ sɛdzɛrɛ tó mɔnta ha lɛtsɛ kɔ ato dzago dɛ kɔ ato dzago dɛ ayisa nugo. radiyallahu anha iṣẹ́ ka ọla ọjà mi bí ó kuma kọlu kọlu lẹlẹ tọfa ata salasa takuma mẹ́wọ́n mẹ́ta do anabi sallallahu alayhi wa sallam nbo shajaratul muntaha lẹ ẹ̀wọ́n mẹ́ta ọ̀dọ̀kuluma do anabi sallallahu alayhi wa sallam dudu a a ata hams. ọmọlú mahmud wejoruru ẹ̀kejì wọ́kàwátì musuratul bakara aya méjì òtítàlá bakara lẹ sọmọ máa dún wẹ́yọ gbẹ̀tsí mẹ́tẹ̀kì sọmọ máa dún yìí ẹ̀hún kìdí náà ilẹ̀ akpọ̀mọ́ ọmọlú dún kè sallallahu alayhi wa sallam nkobi ọjọ́ ebi ọjọ́ mahmud bá mi wọ́n máa lọ́ máa mí mi ẹ̀hún kùmàtí ojú àdòrè pé kùmàtí ojú tìlà pé kùmàtí mọ́ ojú àdòrè uh, mistakenly pé kò máa ṣe jẹ́ àgbéyàn ọjọ́ múdu bá mi èédú kànífìsàn náà bí ọjọ́ ìbílẹ̀ ọjọ́ ìfẹ́lẹ́ntì òun ṣe mẹ́ òun ṣe ìyàkínlá yóò kàlífù láhù nọ́fṣán ìlàọ̀ṣọ́ làhámà kásábẹ́t wàléhàmà kásábẹ́t dábànà látọ̀ àkísínà ìnẹ̀sínà àwọn àhàtà ọjọ́ ìfẹ́lẹ́ni òun mú lọ́wẹ́ ọlátàhámílá àlè náà ìsirán kama hamaltahu ala lazina min qabla yanfalana umuduwe wala tuhamilna ma la taqata lana bi yanfalana umuduba umuduwe lakin wa fa'alna yanfalana umuduwe wa ghfir lana yana umuduwe warhamna yana umuduwe anta maulana to omolele ukole kanib sallallahu alaihi wasallam naka koja na fiona doide sallallahu alaihi wasallam alaikum salam alakere kaka nemane ayɛrɛ emi tse kɔlɔ lemi tse magba kalɛ nugotse gbɔ kuma ka yi ni hudza do nɛtɛn. minna leha minna lechi malaka jibrilu cho nwi kai wa ma minna illa lahu maqamun ma'lum generally yani inene duwe wa ayal qur'an ile inene duwe wa wakachi dona ni ma chojo katitin jenu ngeun ki ale kade wa ma minna obodi dona chaka inene dun ma hakini except ma chol keken chegi checha yeleta ma chulu keken kishe majoli kikita kene kichi tawili hadisi aisha ki igba ku wa nabi sallallahu alaihi wasallam ki akolo kola lele iko ma buaja no ma hadisi le anen le aisha eh eh iko ma do mo no mate ne cheun ka ni toru chen aisha ne du kolo kola emi ye ne lecture le mi aro general takile kita me ka kene no le ẹ̀hún mẹ́ta wọn àyíṣà kàkíní ẹni ẹdún kẹlẹ́ hù kà lójọ kàn ọ̀ lémi ẹ̀ láàrọ̀ yìí ẹni ẹdún kẹlẹ́ kàkẹ́lẹ́ ṣe lọ́jọ́ ẹni ẹdún kẹlẹ́ ta ẹ̀ẹ́lẹ̀ wọn ẹ̀dún ẹ̀jú àdìsí àyíṣà lẹ̀ ẹ̀dẹ́hìn ọ̀kà yẹn muslim volume volume one tọ́ màmẹ́ mẹ́ta dúwà níbi sallallahu alayhi wa sallam ẹjọ́ tó ṣọ̀wọ́ mẹ́lu ẹ̀kẹ́jì ti khawatimu suratul bakara amana rasul bàyìlá yukallifu lahu nafsa ẹ̀kẹta wọ́gù firali mẹ́nla yushrik bilahi min ummetihi mahamudu bawana dúkì má ṣe ṣirika amáyọjọ ṣẹ́yì àn dún pé àmàlú máa ń mokohomati tsaka ẹnẹ dú ìdẹ́kẹ́ ṣirika amáyọjọ ẹjẹ fẹlẹ́ nà ọmọdé bá ń wọ́n mùsùlùmí lẹ́dàá sí ẹlẹ́nu gò wá ibùnú kasir fi tafsirihi ibn kasir ce ka yi tafsirin wa akhraja imamu ahmed imamu ahmed wace gba ga wa tirmizi kwa tirmizi wa ibn maja kwa ma maja wa nasa'i kwa nasa'i an anas kubo anas ibn malik wa malik qala ce ka qara'atu rasulullahi hmm? qara'a rasulullahi sallallahu alaihi wasallam hadhihi aya yana nabi sallallahu alaihi wasallam ma jo takim kudu gbada mai haya kidai gba ma aya hunde huwa ahalu taqwa wa ahalul maghfirah aya ka nabi sallallahu alaihi wasallam gba mi sahabe won ide aya o gba o ma yo katumutu macho katoji won kem o ka tan wachi o qala qala rabbukum anabi sallallahu alaihi wasallam etaya kidai ojo kichodu mecheka ana ahalu an utaqa ojo náà fẹ́lẹ́ ní ohun kò ń tí ọjọ́ náà fẹ́lẹ́ ohun tí pẹ́ kò máa tó pò wín fọlá yòjì alùmẹ̀ ìyà mɛkidzi benu mɛdɔdzo mu nɛ amanyo ŋkò tsɔdzɔ no pɔmɛni tɛkɔ ɛnɛdu kɛlɛ tso kpoŋ kìma dɛ ɛnɛdu aɖe gbɔ kpoŋ ŋu anyedze ala mɛ iya ilaha kìma dɛ ɛnɛdu amanyo ŋu kaana ahalan an ogbe fara lahu ɛni lɛ ohun atsukpɛ kɔn aɖo ba yɛ lɛ tsɛ tɛ ahalo ɛɛ eh, huwa ahalo tɔkwa wa wa ahalo magfara tɛn kanifisɛn ɛtsɛ ɛtsɛ biiru ɛmɛ ɛtsɛ biiru ɛdzi ko iche nkwe chukpojo e qualify magvira e na dube yo jene fayulo iche na roju me iche na roju ko qala musannaf radiyallahu rahimahullah ta'amalul khams allawati fi hadis ubada ihuwa rife na kuna da kwatame ya taki kwa amda cece mukale yana da beto amu kolamelu kide hadisi ubada le yana ne ke jami'ar ya ubada tu musamit yana di beto mu kola melu kidi adi su bada lo numo gwo ko ashola aria ojo la lele eh mamdu lo mi mome adi su bada masa okay o me de fe se me me da, da assignment se eh eh adi silede ame umelu ame melu kanib sallallahu alayhi wa sallam alhamdulilah yanni mɛ dibe tɔ adisi lɛ iwɔ iwɔ do agɛ nɔn fɔ inaka iza jaal fɔ inaka iza jaalta bɛyina hu wa bɛyina hadisi o baa data yanni sɛn kɛ mukɔla du tɛ kɛ go agbadenw kpa hadisi ɔn utubaani hɛn sɔri fɔ inaka iza jama'ata bainahu ishen kama gbadari sike dudama wa baina hadisu utubana ba gbade hadisu utubana hadisu ubada to masamit ba hadisu utubana tabayyana laka ya dubireju ma'ana qawluhu la ilaha illallah wa tabayyana laka khata'ul magharurina ya dubireju adure ami bokuma gwamu no gwole wata bayyana laka khata'ul almagarurina yadu bireju mistake adure abu kuma wa muna wole <clears throat> wa fihi ihun annal anbiya'i amma nabi ojo chakale ya hatajuna litambihi ma bukata ma ma kwekuma turu kuma du birami bo ma eju ala fadli la ilaha illallah ilekidehi la ilaha illallah wa tambihi yawon do bireju ge li rujuhaniha bi jami ilmakhalukoti alu ki la ilaha illallah ku kpayo ladahun ce to gbodu dona shakale a ṣe ṣe lewuru ko ẹnẹ ki adisi adisi bitọpa kpaisi sejelaati adisi bitọpa kpaisi sejelaati ṣe last week a ṣe bitoka kwa sajalati naam ma ana anna kasiri mimman yakuluha aluki amibu ojila mbe kuma kakila ilaha illallah lai yakhifu mizani tabale tabale ladama yade fene fene kpɔ olevi ma yati ladama li yana rojo la kide yi yeni amibo yeni ami wewe kasiron wewe amibe kuma kakila ilaha illallahu yakifu mizanihi ki enyoma yatsɛ bulua ne kpɔ kɛbiɛ ne ma tole wɔfihi ehɔla lɛlɛ isibatu sifaati yamudu tɛdzali akini ko ne kimu dziwe la ilaha illallahu ikamudu gbɛnya hilafan lilmu tɔlɛti ìṣẹ̀lójójú ẹni kìí ń ṣe gbọ́ọ́lọ́ mú tọ́lẹ́tì ẹni kìí ṣe la ilaha illallahu ama yà ṣe ṣíríkà ńlá ìlà ìlà ìlà ìmúdàdé òmùnà adẹ́gọ́pọ̀ ọjọ́ ẹnilẹ̀ yà chèkùn wọ́n fíhì anaka ìzá àrẹ́fta hadith anes ẹni kyẹn kẹ̀kẹ́ mu kọ́la hadith anes wọ́kọ́ wòle yìí kpa kọ́la wọn lẹ́ fi hadith utubana ẹ hadith utubana iná láha harama ala nàárẹ̀ man kọ́la láha ìlàha ìlàlá ọgbọ́dọ̀ àwọn hadith ṣaka àjẹlẹ̀ gudumẹ́ yẹ́pùtàgì ibi zálìkà wọ́jẹ̀ hàlá ndé kìí tó lọ́jọ́ òun yà á kye tabayyana laka ana tarku shirku laysa qawluha bil lisani faqat hadisi lẹ́yìn kí a kọ́ aṣa kí shirka eti shirka náà ṣe aluka o madu kí ni hee náà ṣe shirka náà takuma gbọ́n ó kọ́lọ́ ẹ̀ wọ́n atọ́nà ana tarku shirku ó nà kí eti shirka náà ṣe laysa qawluha bil lisani faqat ìṣùkọ́lá ló hó ohun ìṣe ni inshallah ami babu yake da duwa ne eh, majalisi ya kunu da egwu onye ọka ogwu last week yake da ya ce ko gunye ọka inshallah ẹ̀kọ́ gunye ọka yìí ko inshallah ẹ̀kọ́ gunye ọka yìí òun àdàchi ẹ̀kọ́ gunye ọka yìí òun àkọ́gbọ́dẹ̀ ogwu eh ichi ne kama wan ko ko gunyo ka de toro misha number to inshallah eh ko gunyo ka yon wan da choji un che obi ramadan inshallah eh eh ramadan janman mo oṣù kàkiri jọgbà yìí ṣàlùmọ́nù mọ́ yìí oṣù kàkiri jọgbà yìí ìbáda ibada kide ramadan ce tukpa yi lita insha Allah ene kina mola ibada yi ramadan ibada wọn ibada kẹkẹ ìṣe náà ibada kọdọ ibada àngọla kọlá àngọla dọ ibada eti ṣẹun kó na ẹdẹ ramadan kí a mí sami tafsiri bẹ ìtsofu kẹkẹ wọn ti gẹn because má ti ramadan yìí ṣe gbìtì má ti ká pé bẹ yọgbà ká dọ tafsiri nyánẹ kanu ochu ochu beko alade aladin wachi ramadan richi ramadan abe ramadan aja ka de holoji rija ka misin je na pelo kulo lawa yani ka nini alaikum salam sala eh chankuna tahajud ibi nan a kici na fila ya ce im da ce o cucu ce mata yanki don amma o melo cucu le e gwani kurani abin da ce ta hajju duyi ya ke gwani kurani alaikum salam alaikum mandala eh wa um, Uh,